yóò fún wa jẹ́ kọ́mẹ́dì ó pàpọ̀ mọ́ra wọn lórí òní ṣé fẹ́ṣẹ̀ iná nìyẹn lórí alákọ̀ọ́kọ́ kò tọ́ ẹgbẹ́ tí òfin ní tọ́ ó ní pé ọ̀sọ́ ni à ń sọ náà àkóso tó fẹ́ obìnrin fẹ́ á sọ̀sọ́ yóò wá láti wá sí òhò rẹ̀ dé lẹ́bù yìí fún obìnrin ẹ̀mí ẹ́ àkíní kí èyí é ìsàn kí ti dọ́kọ̀ ọ̀sọ́ àkíní ẹ̀rẹ́ gbé láàrùn ewé kí láàrin kí láàrin gbé tàǹgbé tàǹkan kí láàrin sí lórí ìdáni ọ̀sẹ̀ fún ẹ̀wọ̀n rẹ̀ kò kò tọ́ bó wáyé tó náà bá lè ṣe fúnra rẹ̀ ẹ sọ fọ́kọ rẹ̀ kó ṣe fún ẹ ọkọ obìnrin tó bá kọ́kọ rẹ̀ náà ló bá sọ pé ọ̀pẹ̀lú sọ oníyàwó sáàsì rẹ̀ àbí tó sáàsì náà tó léwọ̀ tó sáàsì náà lè kọ́ láàlì kó ṣe fún ìyàwó rẹ̀ ẹ́ ohun tó bá ń bọ́ tẹ́lẹ̀ kò ní ìjẹ̀ náà ṣé tọ́rí zina wá ní ó tó wá fi tó gbogbo lẹ́rù kò lé gbòǹgbò sí gbogbo fẹ́ ṣe kò tó. iye tí ẹ̀kọ́ kò tẹ ọ̀rọ̀ tí ẹ̀kọ́ ìjọ rẹ̀ ó gbọ́ ẹgbẹ́ kò sí ṣé èèyàn gbọ́dọ̀ sí ọ̀rọ̀ dé lẹ́gùn yẹn ni. ẹ kì í gbọ́dọ̀ bí ma kì í gbọ́dọ̀ ṣe nǹkan tó wà mẹ́díkà nínú nǹkan kan. tóun náà bá lè ṣe fúnra rẹ̀ tó ṣe bọ̀ sí èmi ṣe fúnra rẹ̀ gbèrè mí ló ti wá ṣe é ti wá ẹ̀ tó ti gbadá pàtó bíbọ́ọ̀lù. ẹ kí là ń gba gbọ̀ngàn gàgàgà. kò tọ́ là ń gbé gàgbé. eh eh eh